mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí ẹ̀yin tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ tí ì kórìíra mi torí tí mò ń sọ tọ́pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ sí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kórìíra mi gan-an torí tí mò ń sọ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí èèyàn tó rí ni tó mọ́ni lójú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ o torí pé ọ̀pọ̀lọpọ̀ ni kò tiẹ̀ wo bí tá a wà ká tó máa lọ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ẹ wo ibi tí wọ́n fi tó bá jẹ́ pé ó ràn lọ́wọ́lọ́wọ́ níbẹ̀ ṣé ń wò yìí tó jẹ́ pé àṣewà life ni ẹ wo ibi tí wọ́n fi sáyìn dọ́là sí kẹ́ bá mi tẹ̀ special thanks ni wọ́n ń pè é wọn ò kọ special thanks tí àwọn èèyàn bi mí léèrè lórí comment lánàá àrí ibi tó kọ special thanks sí o rárá special thanks kọ ẹ rí i pé tẹ bá ti tẹ tí wọ́n bá tẹ bá tẹ̀lé instruction wọ́n á kọ thanks wọ́n kọ tank special tanks ni wọ́n ń pè but logo tẹ máa rí logo dọ́là mi ó wà ní láì ibi tẹ́ rí tán fi sáyìn like share nǹkan kan wà láì yẹn tẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó ti rán tán kẹ́yìn tó máa wò ó ti yín ẹ rí ibi tí wọ́n kọ tanks ẹ kàn rí tanks láì yẹn náà ló wà ibi tán fi comment likes dislike share ẹ máa rí ibi tí wọ́n fi tanks tán kọ̀ọ̀kan tanks exact thanks yẹn special thanks ni wọ́n pè é bákan náà ni pé ẹ subscribe sórí channel yìí ìyẹn tẹ ẹ bá nífẹ̀ẹ́ sí ní tá à ń sọ o tòrọ àwọn kan wà mo ti tẹ lọ́wọ́ wọn gan sìn wọ́n ti rétí mi bàjẹ́ àmọ́ tí mo mọ̀ ni pé yóò padà yé gbogbo wa lọ́la ọ̀la tilẹ̀ máa mọ́ ìkọ́ bàbá ìrántí orúkọ bàbá yẹn mọ́ nínú ṣàwòròdẹ bàbá yẹn kọrin kan nú ẹ̀ pé kò yé wọn yóò yé wọn lọ́la kò tí ì yé gbogbo wa ń sìn yóò padà yé wa lọ́la kí ló ń ṣe bàbá gbàgede mọ̀ àwọn kan tiẹ̀ sọ fún mi pé bàbá gbàgede mọ̀ ó ti tẹ́ o ẹni yẹn kọ́ sórí comment mo kàn rẹ́rìn mi ah ó ti tẹ́ lọ́wọ́ mi oṣù tó ṣe bẹ̀rẹ̀ yìí èmi ni mo mọ̀ pé mi ò ṣòṣì tèmi yé mi tèmi yé mi o tèmi yé mi èmi tí mo ìkan ní. bàbá gbàgede mọ̀ látòní lọ àti yẹ a recognize ẹ mọ́ bí yorùbá nation agitator mo rẹ́rìn <laughs> mo wá wo ara mi pé n tó sọ yẹn irun wo ló tu lára mi ná kò túrún kankan ní ti ẹ̀ ríro n tó sọ yẹn ò mímí nì sí mi torí kò sẹ́ni tó recruit mi síbẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé òun yọ ẹnìkan. èmi ò rí yorùbá nation agitation mi rí bí ẹgbẹ́ mi ò rí bí team tá a máa sọ pé team leader ti yọ̀wọ́ kúrò no game of interest ni interest ni yorùbá nation process dẹ̀ ni process tá wà yìí lè má yẹ anybody but i know this is the next process gbogbo táwọn tó pariwo kiri yẹn yorùbá nation now now now now eye jẹjẹ now irọ́ náà pa this is the original yorùbá nation and this is the next project tá a need after yẹn a tún máa move sí next level quote me anywhere and write it down today mo ráwọn tó kún kọ síbẹ̀ náà a máa sọ fún gbòòwò kó ṣọ́ra fún ẹ ó máa gbà bọ́dẹ fún mo kàn rẹ́rìn-ín oríṣiríṣi tiẹ̀ ló máa ń rí <laughs> ẹnìkan ní bàbá gbàgede ó máa lùsì gbogbo àwọn fáǹsẹ̀ tán nù tó wà yìí kíníkan kíníkan i just laugh personal opinion everybody ni wọ́n express yẹn yes now ó máa yà àwọn èèyàn lẹ́nu now ó máa yà wọ́n lẹ́nu pé ìjọ ah, òun bàbá gbàgede tó wá dà báyìí torí tí wọ́n retí ni pé kí n máa fàyà Tinubu gan kí n máa fàyà gan kí n máa fàyà Nàìjíríà kí n máa bá wọn sọ pé Nàìjíríà ti fàyà ó ti pín ó ti dàrú nǹkan retí nìyẹn but I'm never a fool I'm not a fool I'm with my senses my my senses are intact in my skull mo mọ tí mò ń ṣe mi ń ṣe ọ̀dẹ̀ àwo ariwo no be music mi ò sínú generation àwọn apariwo lásán mọ́ no no no no no i want to face reality and i want to do reality i want reality to be our watchword of which mo mọ̀ pé ó máa nira um, kí náà pe sẹ́nitọ̀ yìí Smart Adéyẹmí ó ní I know mo mọ̀ pé olóòótọ́ kì í lẹ́ni gbogbo ẹ̀dá tó bá ń sòótọ́ láyé ẹ máa sọ kò ní rérò lẹ́yìn ẹ̀ ẹnì kọ́kọ́ sí Facebook page mi lánàá pé Baba gbàgede now you have I can see you have very few comments in your program why now and then your views are very few yes kódò múnú mi dùn it means I am doing something that is real ìkan sọ pé ẹ látijọ́ yìí àmọ́ kó fi yorùbá nation bójú ni ò kì í ṣára wá bẹ́ẹ̀ ni ò parọ́ bẹ́ẹ̀ ni ò parọ́ gbogbo yín ẹ̀ parọ́ bẹ́ẹ̀ ṣe fíw ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi sí lẹ ṣe ń sọ yẹn ó jẹ́ òdì ó bẹ́ẹ̀ lómi lábo pé á kí ni bàbá gbàgede dẹ̀ tún ṣe yìí kí wọ́n ló ń sọ yìí i expect ẹ kó máa ikọ́ tiẹ̀ ni wọ́n gbé mi lọ bì mo dẹ̀ bí léèrè o mo ní níjọ́ wo àti pé táìmù wo ìkan ni wọ́n dìdí gbé mi lọ bìkan tó lọ fún mi special instruction kí n máa sọ̀rọ̀ Tinubu mo kàn rẹ́rìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ó bá wọn lójijì ṣẹ́ni tí ń fi bẹ̀rẹ̀ lénìí mo fẹ́ pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn ẹ máa bọ̀ ẹ gbàgà kẹ́ ẹ jókòó ẹ jẹ́ bust brain yín sí nǹkan kan wàláì mo tún pe wàláì gbogbo lẹ́ Yorùbá látọ̀dọ̀ àwọn governors wa àwọn olórí wa senator ni governors gbogbo wa láì gbogbo wọn pátá failure ni wọ́n wọ̀n láìkí wa àwọn ọmọ ẹ̀yìn à láìkí àwọn olórí àwọn olórí wa wọ́n láìkí wa ẹ wá gbọ́ kinní kan tẹ́ ẹ̀ tí mọ̀ ẹ jẹ́ jayé sí nǹkan kan níbi tẹ́yìn wà tó yẹ kẹ́ ẹ rí reality tó yẹ kẹ́ ẹ rí sìn sàtífíkẹ́ẹ̀tì Tinubu lẹ̀ wá kiri ìfíìdí kókò Tinubu lẹ̀ ń tù kiri kí Tinubu ṣubú lọ́kàn yìí ẹ ẹ mọ̀ pé náà ti ń jó yín lábẹ́lẹ̀ Yorùbá ẹ mọ̀ pé wọ́n ti ń gbẹ̀yìn plan against yín lẹ̀ Yorùbá mo rí fídíò kan níbi tí àwọn ọmọ ti yín nílẹ̀ Yorùbá ti graduate ṣé ẹ rò pé bá a ṣe witness ilẹ̀ Yorùbá náà ṣe witness ẹ̀ ní nọ́ọ̀tì ni ṣé ẹ rò pé bá a ṣe witness ẹ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n ṣe witness ẹ̀ north rárá o àwọn nọ́ọ̀tì ti já wọ́n ní plan ẹ mọ̀ kéèyàn máa ní plan fún twenty thirty twenty fifty àwọn àwọn tó máa rúùlù nàìjíríà in the next twenty years àwọn northerners ti plan ẹ̀ lẹ̀ wọ́n ti plan ẹ̀ lẹ̀ torí ẹ̀ ló yẹ jẹ́ pé tí ẹ̀ bá fi brain sí. Si, Yoruba nation na Yoruba nation na kò wọn ni jó possible I dey tell you the truth una no wan listen to me. mo sọ fún yín pé this is the next step àwọn kan ń parọ́ fún yín lókè títí Tinubu máa bàjẹ́ ni títí ní àtẹkíní kẹrin yẹn lẹ̀ ń gbọ́lẹ̀ nínú yín dùn lẹ̀ pàtẹ́wọ́ sí ó máa tó yé yín ó dẹ̀yìn odò kọ́lọ́bùrẹ́lá yín tó mọ̀ pé ẹrù ni àwọn northerners sì ń tú àwọn aráàlú tí wọ́n ṣe wọ́n ń ṣèdùnnú fún aráàlú wọn gbogbo gbà ẹ̀yin wà ní south west ẹ̀ ń pariwo south east ẹ̀ ń pariwo ebi ń pa yín àwọn ń gbádùn àwọn ọ̀gá àwọn àwọn àwọn leaders ti tiwọn wọ́n ń tọ́jú àwọn ọmọ tiwọn àwọn leaders ti yín fìyà jẹ yín àwọn common ní enemy ta ní common enemy ta ní tó yẹ kẹ́ẹ̀ jẹ́ fèsì ilẹ̀ yorùbá kí gbogbo àjọ corporate kájọ dojúkọ common enemy ta ní gbogbo àwọn tẹ̀yàn sípò lẹ̀ yorùbá ṣé èrò kan nífẹ̀ẹ́ yín ni ẹ lọ wo tán ṣe ẹ lọ wo táwọn tí náà ti ṣe let me start from here nígbà kòrò mo fẹ́ fi àwọn leaders yín tẹ̀yàn tẹ̀yàn lẹ̀ yorùbá àtàwọn leaders tiwọn tí wọ́n yàn ní north látòrí Governor, senator house of reps eh, house of assembly dórí councillor àtàwọn tí wọ́n pera wọn lọ́ba àtàwọn tó pera wọn níjòyè àtàwọn tó pera wọn lólórí àti kabas àti everybody tó ń rùlù àwọn lọ́hùn kẹ́ẹ̀wò wọ́n ṣe nífẹ̀ẹ́ wọn sí àti báwọn ti yín ṣe nífẹ̀ẹ́ wa sí ń bí nígbà kòrò jàre kí ló ṣẹlẹ̀ sẹ́yìn Yorùbá ẹ̀rẹ́ nìkan lẹ̀kùn pé kókókó ìjọba ní ká fún yín lóúnjẹ o abẹ́rẹ́ nìkan lẹ̀kùn pé kókókó owó tán ní ká fún yín rè kí làwọn leaders yín ṣe ń bí wọ́n lọ wọ́n lọ ra store store ńlá ẹni tí ò ní store gan dídí lọ wá store ńlá kan wọ́n store gbogbo oúnjẹ tó tọ́ sí yín wọ́n store ẹ̀ sínú àwọn store wọn kiri against the twenty nineteen election twenty twenty three election wọ́n fẹ́ fi ṣe campaign oúnjẹ tó tọ́ sèmi àti yín bẹ́ẹ̀ kọ́ lọ́ ṣe ṣe ilé ẹ̀rú nínà tí láyé láyé kódà wọ́n tún fún àwọn àwọn leaders ti tiwọn látọrí sẹ́nẹ́tọ̀ kánsẹ́lọ̀ kọ̀ọ̀kan gbogbo àwọn tó jẹ́ leaders wọn àtàwọn ọba wọn àwọn tó fún aráàlú wọn ní n tó tọ́ sí wọn kódà wọ́n tún fadélé and we were given the same thing àwọn leaders wa ló ń parọ́ fún wa o wọ́n jẹ́ ká rí nọ́ọ̀tì bí ẹni pé wọ́n ṣe pàṣẹ fún wọn they are giving us the same thing àwọn olórí wa ló yẹ ká bi pé báwo lẹ́yìn ṣe ń ṣe báwo náà àwọn northerners ṣe ń ṣe kí ló dé títí wọ́n yàtọ̀ sí tiwa gbogbo ẹnu mo fi sọ gbogbo àwọn leaders wa pátá kò sí tó nífẹ̀ẹ́ wa nu wọn ẹ̀yin ẹ lọ wò ṣe sí wọn ẹjọ́ ṣé Yorùbá tọmọ yíbò ni àwọn wo ni wọ́n ru òbí káàkiri kì í ṣe àwọn tẹ́ pè lórí ilẹ̀ Yorùbá ni at the detriment of Yorùbá ẹ lọ wo délé mọ̀mọ́dù ẹ wo ta ló support àtìkù ẹ lọ wo kí lorúkọ tá a gbé wá lánàá eh, bọ̀dé george ẹ lọ wo ta ló support obi ẹ lọ wo payo adébánjọ ta ló support obi àwọn tá ẹ pè lídà yín ilẹ̀ yorùbá nìyẹn o most of yorùbá's governors ojú lásán ni wọ́n fi bá tinubu ṣe most of them are supporting either obi or atiku tí wọ́n yẹ nìyẹn àwọn leaders yìí nìyẹn nílẹ̀ Yorùbá àwọn senators yìí most of them àwọn house of reps yìí àwọn house of assembly yìí sólẹ́lẹ̀ sólẹ́lẹ̀ ní north ẹni tí wọ́n support jù láyé ní north ẹ ẹ dọ́tánà ẹgbẹ́ wọn ni which is Àtìkú ẹ lọ bí tÁtìkú ti ní north tó níbò tó pọ̀ jù nine million àbí kí ni vote tó ní ibi tó ti ní tó pọ̀ jù nọ́ọ̀tì ni ibi tí Tinubu ti nípò tó pọ̀ jù nọ́ọ̀tì ni kì í ṣe south west kì í ṣe south west nígbà kòrò wọ́n gbé oúnjẹ pamọ́ abẹ́ẹ̀kọ́ nígbà tó tún yá àwọn jẹ̀yà ń bí àwọn nígbà tó gbóúnjẹ tiwa pamọ́ ní south west ń bí o gbogbo àwọn leaders wọn ní north àwọn fún àwọn ọmọ wọn lóúnjẹ fífún wọn lóúnjẹ nìkan kan tún fún wọn láṣọ wọn tún fún wọn lówó àwọn fídíò yẹn ń gbà yẹn boníkálùkù ẹni ru àpò ráìsì ẹni ru àpò ẹ̀wà ti dùnnú ti dùnnú àwọn tí wàá gbà á wọ́n lọ starch ẹ̀ pamọ́ síbi kan ni number one number two ó tún dàsìkò fuel scarcity yìí all the state governors pátá ní nàìjíríà tinubu kọ́ fún wọn ní seven point five billion later ó tún fún wọn ní five billion wọ́n ní kó fi ṣe palliative ẹjọ́ state mélòó lẹ gbọ́ wípé aráàlú kọ̀ọ̀kan o ìlàjì àpò ìlàjì àpò ní individual ẹ̀yọ kọ̀ọ̀kan èèyàn gbà ní state yìí o kò ṣẹlẹ̀ rí ní gbogbo south west ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ north the same palliative the same money tẹ́ bá sọ pé ẹ àwọn natanas yìí ṣòjòrò wọ́n ṣòjòrò fún fún wọn wọ́n fún wọn lówó ṣé Tinubu náà tún fún nọ́ọ̀tì lówó the same amount ló jọ fún àwọn governors káàkiri ẹni mélòó làwọn governors wá fún nílẹ̀ Yorùbá àwọn olórí yín ẹni mélòó ni wọ́n fún ó dẹni mélòó tó máa sọ pé yàtọ̀ fáwọn workers tí wọ́n fún ten ten thousand wọ́n ṣe bẹ́ẹ̀ lógún wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ káàkiri tá à ń gbọ́ wípé wọ́n fún àwọn workers wọ́n fi iye kan kówó wọn wọ́n lówó palliative lówó bá parí ẹ̀yin aráàlú ẹ̀yin ò tọ́ sí àbí ẹ wá jẹ́ bọ́ọ̀sì yẹn lọ́wọ́ north mo fojú ara mi rí ti kòrò sẹ́ gọ́fúnà kan ó dídí ṣe wheelbarrow ó rí bóúnjẹ yẹn pọ̀ jù fún aráàlú láti gbé ó wá lọ ra wheelbarrow jọ rẹpẹtẹ ó wá kó jẹ tẹnì kọ̀ọ̀kan síbẹ̀ oníkálukú wá ti wíbaro ó dùn mí pé mi mọ̀ pé màá sọ̀rọ̀ débẹ̀ bá ní kó bá wá fídíò yẹn jáde tó ti pẹ́ látàyè kòrò wọ́n wá ti wíbaro lọ báyìí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sanfara mo lo mo lo fídíò yẹn gba kòrò àrírú ẹ̀ nílẹ̀ Yorùbá o ṣíbí ìmùkọ lèmi sọ pé ká lọ mú wá community wa pé kí wọ́n fi pín ráìsì tán fún wa. Are we fools at the end of the day là ń padà aráṣìírí tó ń tú nígbà ensars tí wọ́n lọ bọ́ọ̀sì ibi tí wọ́n fi oúnjẹ kòrò pamọ́ sí ẹnu ẹyin náà ẹ wò síra wọn ẹ gbé kẹrò síra wọn northerners ti nífẹ̀ẹ́ ara wọn ti ń plan fún wa wọ́n ti ń plan future wọn ti pẹ́ àti ìmọ̀ onírísì tó sì níbi mọ̀ lọ o Tinubu lẹ̀ ń takù ọmọ tí nílẹ̀ yìí takù ọmọ tí nílẹ̀ yìí wá kó bàjẹ́ fún àwọn yá ń wá kọ́ ọmọ tí wọ́n padà sípò ibo wákọ̀ ọmọ ẹ̀ lọ́pọ̀ haúsá wákọ̀ ọmọ ẹ̀ padà sípò yorùbá wákọ̀ kíta ọmọ wọn bàjẹ́ kó kúrò nípò ẹni tó sọ̀rọ̀ pẹ̀ ẹ stigmatize mi ẹni wèrè ni mi orí mi ti yí no problem i will tell you the truth if you like listen if you like don't listen ó tún dàsìkò palliative gbogbo gọ́fúnọ̀sì gbowó àwọn gọ́fúnọ̀sì ti north àwọn lọ wọ́n lọ ṣe oúnjẹ gidi tààrà tààràlù máa dunnú sí wọ́n gbé fa aráàlú kọ̀ọ̀kan gbà ẹ wo fídíò yìí kẹ́ ẹ wá kọ̀ǹpìà ẹ̀ ẹ wá sọ fún mi stéètì tìrú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní south tí kì í ṣe àpò ráìsì kan náà máa gbé fún community àìmọye community leaders ta ti rí lórí facebook tó ti jáde pé ìtọ́ fún wa rèé o ìtọ́ ní ká lọ pín community wa rèé nílẹ̀ yorùbá ẹ wo tó fún wọn north bá gbé sí. al'ummar gurani sun zo sun ɗauki na nasu suna miƙa sakon godiya wa mai girma gwamnan jihar yobe honorable mai mala abuni sakamakon hali da ake ciki na matsi mai girma gwamna kun kalli yadda ya zo ke raba palliative na shi al'umma wula local gamman yanzu kowa ya ɗauki kayansa kun gani duk dai al'umma ne sun zo sun ɗauka mai girma gwamna mun gode mun gode allah saka da alheri ƙarƙashin jagorancin dr muhammad goje sako ya isa al'ummar gurani sun zo sun ɗauki palliative nasu suna mika sakon godiya wa mai girma gwamnan jihar yobe honorable mai malabuni sakamakon hali da ake ciki na matsi mai girma gwamna kun kalli yadda ya zo ke raba palliative nashi a al'umma wula local gamman yanzu kowa da cika yansa kun gani duk dai al'umma ne sun zo sun ɗauka mai girma gwamna mun gode mun gode allah saka da alheri ƙarƙashin jagorancin dr muhammad goje ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ haúsá nù lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ haúsá tẹ́ ń wò mí ẹ má bò mí o ẹ má bò mí o ẹ má bà mí parọ́ o ẹ ẹ bá mi túmọ̀ haúsá tí gọ́fúnà yẹn tí wọ́n sọ nínú haúsá tẹ́ ń gbọ́ yẹn Yobe state ilẹ̀ wò yẹn that is one of the numerous northern states tí wọ́n ti pín oúnjẹ àpò ráìsì kọ̀ọ̀kan lẹ́nu kọ̀ọ̀kan rú tẹ́ ń wò yẹn ìtẹ́rí tó fà yẹn àpò ẹ̀wà december month ni wọ́n dọ́gba o àti gọ́fìnà yobe àti gọ́fìnà kano àti gọ́fìnà sokoto àti gọ́fìnà nasarawa àti gọ́fìnà ogun state àti gọ́fìnà ọ̀yọ́ state àti tọ̀ṣun àti gbogbo everybody december month náà dọ́gba ẹ wo ohun tí ti yobe ń pín bẹ́ẹ̀ náà ti kano bẹ́ẹ̀ náà ti sanfara bẹ́ẹ̀ náà ni gbogbo north ẹ mọ iye tí wọ́n fà wá ń bí ẹ. Eh? ìlọrin lakọ́rí tó kọ́ pín tiẹ̀ gbàrà ìtọ́ fún gbogbo community wa rèé ike ike ráìsì mẹ́fà awífùs tí bá sọ̀rọ̀ tèmi yé mi tí bá ń pè àwa yorùbá tèmi yé mi ẹjọ́ kò sílẹ̀ ẹ̀ yẹ́nì láti kẹ́ náà àti gba yorùbá wa in the next two years bẹ́ẹ̀ ṣe máa kọrin nìyẹn let us face reality let us know the next line of action to take àwọn northerners corporate wọ́n nífẹ̀ẹ́ aráàlú aláàlú nífẹ̀ẹ́ wọn ẹ̀yin ẹjọ́ kò síbẹ̀ kẹ́ bá wá fi ìdí kókò àwọn èèyàn plan wọ́n múfù lọ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin dìtẹ̀ ẹ̀wá ẹ̀wá kíkọ́ bàjẹ́ fẹ́ nìkan tó wà lókè continue ṣebí yẹn kéré owó kan wà tí mò ń pariwo látijọ́ yìí wípé sẹ́nétọ̀ kan jáde ó ní kí wọ́n kọ ó ní wọ́n sọ pé ó ní Buhari gbàyè Buhari wọ́n ní kí wọ́n kọ èèyàn bóyá three thousand àbí five thousand ètò bá apply sí state kọ̀ọ̀kan ni ó dìpẹ́ lórí bọ́n ṣe pọ̀ tó pé kí wọ́n kọ ẹnì kọ̀ọ̀kan wá tó máa jẹ́ enterprises entrepreneur àwọn small small scale businesses wọ́n ní kí wọ́n fún ẹnì kọ̀ọ̀kan ní five million or three million naira tí ń bá sì tówó yìí ò bá jù bẹ́ẹ̀ lọ pàápàá wọ́n ní kí wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan àwọn náà ti ṣe bẹ́ẹ̀ o wọ́n fún àwọn èèyàn wọn o wọ́n gba owó yẹn wọ́n <laughs> nígbà tó dé south west ẹ lọ bí táwọn gọ́fúnà ti wá ṣe ẹ lọ bí àwọn gọ́fúnà ti wá léèrè pé báwọn náà ṣe ṣe owó sí Ọ̀ṣun state chaos Ondo state chaos Ọ̀yọ́ state chaos Ogun state chaos kìnnìkan chaos là ń bá kiri èlò Nigeria chaos dẹ̀ náà po owó yẹn èmi kọ́ ni mo sọ ìbanilórúkọ jẹ́ kọ́ I have proofs bá ń gbé pírẹ́ bá ń gbé sẹ́nétọ̀ yẹn sí káwọn èèyàn gbọ́ nígbà tó kàn tẹ̀yìn Yorùbá mò ń bọ̀ nígbà tó kàn tẹ̀yìn Yorùbá wọ́n mú àwọn là ń ṣe ra wọn náà we have just one common enemy our leaders in Yoruba land they are our common enemy Tinubu is not common enemy although Tinubu is part of Yorubas, he is part of leaders all what we need to tell him is nǹkan báyìí la fẹ́ nílẹ̀ Yorùbá help us put an net to it báwa investigate tó bá ti release pé kí ọ̀rọ̀ àwọn olórí yorùbá fún yorùbá tó bá ti fún wa báwa investigate ẹ̀ let them give us our dues kí la ṣe nílẹ̀ yorùbá kí ló dé ẹ ẹ fèsì yẹn kò ní certificate ẹ kò ṣe kinní kan ìṣe food ó lè ní yàrá ń bá kiri ìjọ ẹ bá fọ̀ tẹ́lẹ̀ yorùbá máa lọ wájú ẹ̀gbọ́n orí kan ni ó ní ẹ jẹ́ ká fọ̀tẹ̀ sílẹ̀ tí sara yìí wájú dẹ ní rágó gbogbo ẹwu ẹyọ ìgbálẹ̀ tó yọ tó sì tó gbẹ tó sì ti rí wẹ́rẹ́wẹ́rẹ́ láàyè iṣẹ́ wọn ṣùgbọ́n tí wọ́n bá ṣù pọ̀ kò sẹ́ni tó lè tẹ̀ wọ́n rẹ́ tipẹ́tipẹ́ ni wọ́n ń rọ́ gbogbo àgbájọ ọwọ́ la fi sọ̀yà ọ̀pọ̀ eṣú amáyagi ọ̀pọ̀ odò àdàgbàrá ọ̀pọ̀ àgbàrá àdòdò ńlá ọ̀pọ̀ odò oníndòkun ẹ̀yin ẹ máa bu ẹ máa ẹ máa ẹ máa ẹsọ yorùbá ẹ máa takora yín ẹ máa bàlú ẹ máa balẹ̀ yorùbá yẹn jẹ́ dáadáa sí you will see the result at the end of the day ẹ mọ iye ẹni tó pọ̀ lu òyìnbó kiri ìbọn lọ yorùbá ni fúlàní ọmọ nọ́ọ̀tì mélòó lẹ rí bẹ́ẹ̀ torí pé n tí wọ́n ẹ lọ káàkiri káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan ẹ lọ wo gbèsè ayé táwọn northerners ń gbé wọ́n ti lọ bọ́ wa lọ́wọ́ wọ́n ti gbọ́ àwa sí gọ̀ àwa lọ opportunity a ní opportunity àwa náà wá débẹ̀ ìfíìdí kókó làwa wá kiri bí opportunity yẹn ṣe máa bọ́mọ́ Yorùbá là ń wá kiri ẹ̀ torí pé o lè ní torí pé kò ní certificate torí pé four one nine ni torí pé ìyẹn lẹ́ ń bá kiri èmi ti rí mo ti gbọ́n mọ́ yín lọ́wọ́ ẹ túbọ̀ bù mí dáadáa ẹ bàlá àdìyìn ibi tó ti ń ṣàrọ̀ Yorùbá nation now ìbẹ̀lẹ̀ dọ́kọ̀ ó yá ẹ máa bá lọ in the next five years màá bí yín pé ẹ káàbọ̀ ṣe ti gba Yorùbá nation ẹ túbọ̀ bú mi gbogbo owó gbogbo kọ́mẹ̀ntì mo kàn rẹ́rìn pé kò yí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yín ní òye most of you people don't open your eyes we have just common enemy our leaders Yorùbás àwọn northerners ń plan lójoojúmọ́ lójoojúmọ́ a tún fún wa jókà kan owó tí mò ń sọ yìí àwọn náà ti gbà o wọ́n fún àwọn ọmọ wọn wọ́n fi build chanters rí fún yín àwọn northerners ti build àwọn ọmọ wọn sí tẹ́ ẹ bá lọ kò lè yọ lára wọn bí yorùbá bá lọ lẹ́nu kò lè yọ lára north wọ́n ti plan towards your the exit the exit of yorùbá and igbos máa táṣìírí yẹn fún wa ẹ wo owó yẹn wọn ò fúnlẹ̀ yorùbá àwọn leaders wa gbowó yẹn wọ́n ṣe pọ́ musapo ni torí pé they are too they are too they are eh, kí lágbélé pé òyìnbó gbígbọ́n They are too wise. They are wiser than the governors and the leaders of the north. Àwọn yẹn ò gbọ́n. Owó tó bá fún àwọn fi tún àwọn fún aráàlú. Bẹ̀tà àwọn títí wá gbọ́n. Ẹ gbọ́rọ̀ ẹ lẹ́nu sẹ́nétọ̀ yẹn mo ti play play láìmọye ìgbà. Bá ń gbé sẹ́nétọ̀ yẹn sí. Odò Setra. Prime Minister and then uh, Executive Director of uh, DY. I have one fundamental question to ask for clarifications. We as democratically elected representatives of the people in the legislature, sometimes in May this year, we were asked to provide some names for a grant of 3.2 million each know whether it is the finance is through BOI, but we are made to understand that this is intervention fund to assist small and scale enterprises to grow. And we are made to understand that uh, eh, 3.2 million naira with a minimum of about 5,000 beneficiary per state, between 3 to 5,000 per state candidates were supplied to the state's coordinator. And uh, for my state, for instance, I as a senator was, I was asked to provide about 300 names in my six local governments for a grant, not a loan, of 3.2 million. Thereafter, after submissions, they were made to register officially, capturing their data, everything. At the point of disbursement, state governments were involved. The name of the program was NGKS. NGKS. That's what they told us it is to us. people were already happy that this administration meant well for people in the grassroots because 3.2 million grant for a small scale enterprise like a, I mean a, a, fashion designer or a mechanic or, or a, I mean a, a, uh, a canteen owner will make significant difference to the life of the people. People were involved. They asked them to come and capture. They did all these things. But last month, we were told that state government hijacked it. They now reduce the NG care to Ondo cares as far as Ondo state is concerned. Oyo state reduces Ondo, Oyo state cares. But it's Nigeria government chaos, that's the name, original, that takes 3.2 million grand. They meant well for Nigeria. But after the state government hijacked it, we were told that the figure of 3.2 million had been into only 300,000 naira in Ondo State. 250,000 in Oyo State. I don't know of other states that the number of beneficiaries again was reduced from over 3,000 to only 100. Then we are confused that what has really transpired. We want you to throw more light on this because people are not happy. The people we represent are not happy. They talk whether it is senators that have hijacked it and changed to their pocket. That's why I'm telling you, Nigeria, that we don't know anything, but state government will come and explain with BOI. Why this program been issued And along the line, after names of people have been captured, their account number have been captured, they were expecting to receive fourth grant, and new story come to play. That it is now 100 beneficiary in the whole Ondo state, where over 3,000 people have registered. In Oyo State, only 250. So we became confused. We want you to throw more light to this, Mr. E.D., to tell all the real position so that people in the constituents we know that senators and house of rep members are not the changing this gear along the line Hello everyone! Have you heard about the best and excellent traveling company with excellent service delivery? FOX Excellent Able Travels and Tours Limited is the most suitable choice, offering the best traveling services. Our services are airline ticketing, both domestic and international, hotel reservation, local and international, tours packages, local and international, international education trip, company and organization outing and adventures, Holy Land pilgrimage and more, visa assistance, study in abroad, vocational study, three months, six months, one or two years years degree courses, 4 years and 10 years postgraduate courses, master and doctorate PhD. Therefore, excellent able travels and tours is an accredited and authorized agent with IATA and NATA, the most recognized and accepted international organization responsible for all flight transit business. FOX Excellent Able Travels and Tours, Nigeria office address 23B Shodan Way, Okejeru, Abeokuta, Ogun State. Phone number plus 234 9055 Philippines office telephone plus 6396 nine five oh Mauritius office phone plus two three oh five eight four six two oh nine website address www.excellenttravels.com.ph FOX Excellent Aero Travels and Tours giving you the best flight traveling experience ever. ẹ káàbọ̀ padà n táwọn leaders ti wá ṣe fáwọn south west nìyẹn àwọn northerners gba owó yẹn o wọ́n fi build àwọn ọmọ wọn of recent bóyá lẹ́jẹ̀ tàbí jọ̀wọ́ ni mo gbé wá sórí social media ọmọ tiwa tó graduate from LASU Lagos State University tó lọ ń ṣe aláàrú it is only in south west lè máa rírú ẹ̀sà I am stand to be corrected you will never see northerners doing that a graduate wọ́n so respect wọn wọ́n tọ́jú wọn to the core àwọn ọmọ tí yín ṣe tán wọ́n lọ ń ṣe aláàrú ẹ̀ẹ́dẹ̀ ronú ta ló fà á tá a bá ń pariwo nọ́ọ̀tì nọ́ọ̀tì nọ́ọ̀tì kọ́ wọ́n kó wa lẹ́rú o àwa la kóra wa lẹ́rú àwọn leaders wa ni kẹ́ bá wí we have just one common enemy and our leaders táwọn bá dúró déédéé ní ìdúró tẹni tó ṣetán ni wọn ò ní máa yàn wá mẹ́bọ lójú wọn ẹ̀tọ́ wa tí wọn ò fi dùn wá tí wọ́n nífẹ̀ẹ́ wa báwọn nọ́tánà ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ tiwọn wọn ò ní máa fẹ̀tọ́ wa dùn wá àádẹ́ àwa náà ti gòkè mo lọ Saudi níjọ́ kan táwọn òyìnbó yẹn bá ti rí yín pé dúdú ni wọ́n máa ṣàwúsá sí yín pàápàá jùlọ tó bá gbọ́ pé nàìjíríà lẹ ti wá wọ́n máa ṣàwúsá ikọ́ challenge mi nu wọn mo ní haúsá tó ń sọ èmi ò gbọ́ ó ní à ṣe bí nàìjíríà ni mí mo ní bẹ́ẹ̀ ni à ó ní kéré tí mi ò gbọ́ mo láwọn nìkan kọ́ ni wọ́n wà nàìjíríà mo ní rèsì tí wọn ọ̀tọ̀ yorùbá là wá that we are in the south west ó ní south west bí báwo ó láwọn nìkan làwọn mọ̀ yes àwọn tráfù ṣeré ni nígbà tó ń mú èkó owó àfẹlẹ́bù sẹ́nétọ̀ wọn ó padà lọlé wọ́n lọ méèkì owó àfẹlẹ́bù fún wọn ẹ̀tọ́ wọn ń fún wọn àwọn councillors wọn padà lọlé ministers wọn padà lọlé àwọn house of reps members wọn padà lọlé àwọn governors wọn méèkì life easier fún wọn so they have everything at their disposal wọ́n mú ayé simple fún wọn àwọn tí wàá máyé lé ni bẹ́ẹ̀ bá máa gba nǹkan kan bí àfi kẹ́ ẹ náwó síbí náwó sọ̀n kẹ́ tẹ̀lé process eléyìí kẹ́ àwa làwà follow protocol àwọn bẹ́ẹ̀ di protocol lọ́dọ̀ tiwọn ni security wọn ń bẹ̀ láyé mi ò tí ì rírí north kí irọ́ ọlọ́pàá tó ń gba bribe north ta ní fẹ́ fún wa ṣépè fún ni ibi nǹkan máa máa gbé bọ̀ tì yín ni why kí ló dé kí ni wọ́n fi ṣorí táwọn ò ṣe instead kẹjẹ apanupọ̀ ká bá wọn leaders wa sòdodo ọ̀rọ̀ Tinubu lẹ rí báwí bó bá ṣe wá bó bá ṣe dágbára ẹ̀ kátáwọn tó máa tó máa jeopardize ẹ̀ bá jeopardize ẹ̀ what will you say bóun ṣe máa ṣubú lẹ́yìn wá tó bá ṣubú wá gbà tìkú sí tó bá ṣubú wá gbé òbí sí àbí ilẹ̀ Yorùbá kàn máa gòkè sí ni straight á kàn máa lóòkè ni ọ̀fọ́ fún gbé mu òpònú ọ̀mùkún mẹ́kọ̀ọ́ ló pọ̀ nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀sọ̀kúsọ sí mi ẹ rò pé orí mi ò pè ní I know what I am doing and I know what I am saying ẹ gbàgbé gbogbo tó ti ṣe sẹ́yìn ẹ gbàgbé forget all things are past away new things are coming ṣé bí bible ṣe sọkọ yẹn bóyá mi mọ̀ sọ dáadáa gbogbo tẹ takí lọ ti lọ akíbọ̀lá wàyí new things we should follow let us talk to our leaders whatever that is due to us tí wọ́n bá ti ń gbélé ẹ̀jẹ̀ kan máa fún wa ẹ wọ ọmọ wa ó graduate tán millions of them are outside like that ìtí ọ ní opportunity láti rẹ́ni interview òun kó gbé n tó ṣe sáyé ni kò ní fọ́nì sí yín pé ìyá yẹn proof rẹ̀ pé òun ní sàtífíkẹ́ẹ̀tì lóòótọ́ mo ní sàtífíkẹ́ẹ̀tì ìyá yẹn lẹ́nìí omi dẹ̀ bọ́ lójú mi torí pé gbàgbéje ọmọ Yorùbá ibi tí sàtífíkẹ́ẹ̀tì wọn wà níyà yẹn ti yọ sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ jáde sàtífíkẹ́ẹ̀tì yẹn ti pọ́n ẹ ẹ lè bìlí pé kódà tí lásù bá ní sàtífíkẹ́ẹ̀tì yẹn wàásù ìyá yẹn sí kóòtù pé yé ṣé sàtífíkẹ́ẹ̀tì skul tiwa ló ṣe báyìí kódà kì í tún wá ṣe lásùn nìkan nìyá yẹn lọ o ìyá yẹn tún lọ jos, ó tún lọ sí unijos torí wọ́n láwọn kan dìde wọ́n sọ pé rọ́ọ̀nì ìyá yẹn pa kò lọ skul ó wá proof ó tún lọ unijos ó tún rí di diploma kan ní unijos ó ṣẹ̀ṣẹ̀ wá lọ lásù lọ rí di degree lady tó interview ẹ̀yẹn padà lọ bá ṣùgbọ́n o àwọn èèyàn ọmọ nàìjíríà kí ni kan wà fáwa yorùbá tá a dáràlù tá a kìtìkì ṣàwọn leaders wa àwa aráàlú tá a nífẹ̀ẹ́ ara wa la pọ̀ ká tó rí i pé yà jẹ nìkan báyìí kíákíá la máa dìde mọ́ kí ló dé tá à lè bá àwọn leaders wa sọ bẹ́ẹ̀ ká sọ fáwọn leaders wa náà bẹ́ẹ̀ kàn máa ṣe bẹ́ẹ̀ fáwa náà ẹ wọ màmá yẹn lady yẹn tún wá padà lọ bá ẹnìkan bóyá lady yẹn náà ni òun àtàwọn fans ẹ wọ́n fún ìyá ẹ̀ ní three point something million ẹnìkan náà tún fún lánàá dé two hundred ìyá ẹ̀ sá ti ní close to five million naira lọ́wọ́ ń sìn ẹjẹ́ àwò mò ń bọ̀. family of um, uh, Oluwole Oluwole's family family so mommy said is educated you went to. Lagos State University LASU. LASU. Mm. Can you see your certificate? Because people say there's nothing like education. All you say uh, accounting education. Yeah. They say there's nothing like that. So I want to convince people that there's something like accounting education. So let's see. Hold this one for? me. Is this starting from primary school? so this <laughs> is my primary school certificate. Okay. My secondary school. Okay. I, I did two sitting. Okay. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ pé ṣólóòótọ́ nìyá yẹn graduate ó ti bẹ̀rẹ̀ sí ní kó rìsọ́ọ̀tì ẹ̀ jáde o láti primary secondary school ó ṣe lẹ́ẹ̀mejì as usual ẹ̀ẹ̀mejì mo sì ti fún exam so ẹ máa wo sàtífíkẹ́tì yẹn ẹ máa kó jáde ẹ wo ibi tó ti kó sàtífíkẹ́tì yẹn jáde inú nylon ó kàn lọ jù dànù nígbà tí ò wúlò gbàgbéje èèyàn ló ṣe bẹ́ẹ̀ nàìjíríà ẹni kọ́pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà mú sàtífíkẹ́tì wọn wá means àwọn tó ti lọ abroad o sàtífíkẹ́tì wúlò fún wọn bẹ́ẹ̀ bọ̀ ní nàìjíríà oh, ẹni lọ mú pálí mi wá wà nù fáìlì mi bí mo jù sí bam bam bam play ẹ̀ káwọn èèyàn máa wò. <laughs> point, this is my primary school certificate. Okay. My secondary school. Okay. I, I did two sitting. Okay. Then this one is my statement of result at university diploma at University of Lagos. Mm. I had hmm. diploma there. Okay, ma'am. So this is the certificate of University of Lagos diploma. Can you see? In banking and finance. In banking and finance. Yes, wow, University of Jos. Yes. Even to University of Jos too. Yes. Okay. Before I now move forward to Lagos State University, I can't accounting education. Can you see? And what about this last one? Na, uh, eh, na, na, eh, National Service School. It's an In exemption. In 2002? Yes. Wow. Now tell me, mommy went to school. She went to school. So these are your family members? Yes. Mommy, I gave you 100,000 naira last time. What did you use it for? I used it to buy some food supplements. For what? I bought some food supplements. Okay. Yes. And these are the uh, food supplements. How much will you sell this one now? How this much is per one? Okay, per one, I bought it in the company at twenty twenty thousand. So how do you intend to sell this? But do you sure you'll making gain with this? With this one, for as just as for just for a start. Okay. Yes. So at least if I make again about uh, two to three thousand on each one, instead of just uh, keeping the money. I can then keep it and still use it to buy another one. Okay, good. Um, mommy, I told you. I told you, mommy, that she should not come to the market again. And mommy still came to the market. I'll be giving out this to someone. Aloni. Hello, Yanni. How are you? sure, Koya? That I do not want to see you in that market again. What's your name? These are Mary. one of uh, mommy's daughter. Mary. Mary. So you are three number or two number? Yeah, they are three. What about the third one? The, the third one just went out. So, okay. Uh, what, what's your name? My name is Israel. Israel what? Oluwole. Oluwole. Mm. How old are you? I'm 14 years. How old are you, ma'am? I'm 23. 23. And mom is 48. Mm. So, nice to know. I'm so happy. I have a good news for you. Mommy. Mommy, before you even say anything, I want you to roll on. Get to school. <laughs> ah, mommy, let's stand up, please. I have, a, I have a good news for. I have a good news for this family. The good news is that, mommy, mommy, you're not a millionaire. Jesus, Jesus. Mommy, you're a millionaire. Jesus, Jesus, Jesus. Mami, you're a millionaire. Mami, mami. Ṣé àwọn ìṣe mami àwọn ìṣe ti ṣubú kọ́? Mami, you're a millionaire. Mami, mami, you're a millionaire. Millionaire. Millionaire. Ha! Finally! Olúwọlé's family. Mami, do you all know the amount you have in my hand now? You have three million. Huh? Ah, 50,000 naira. Yeah. In my account. Ah. Just speaking me, mom, you're a millionaire. Since your mom is a millionaire. No. Jesus. Ha. Jesus. The most high Rene. The most high bit. You be collecting a ah, year, oh. Mommy, every year. and my go shop shop tẹ ṣiṣẹ́ fún you don't even build it you don't even know how they make the shop you be collecting shop rent every ah, year give me your account number go i want to see you tomorrow and appreciate i don't want people to say that mommy talk fun lowo look at how she live her life again mary mm it's on you and mommy mary do you want to go back to normal life your your previous life. Mm -hmm. let me ayé kìí pe ẹni tí ó fẹ́ send five hundred k yẹn. Mm. Tamara Lat. Tamara Lat. Good afternoon. Yes, ma'am. So I've actually told them about it. Oh, okay. Mm, does she have an account? Yeah, she does. Just be, just that's the one account number to me. Okay, I'll text okay. it to you now. 3.550. Account number? One One zero zero. zero zero. One two three. Okay, your name is um Oluwole Fadeke, Fadeke Olufunke. Olufunke, yes. Ah, I pray. Okay, drink it out. Yes. Okay. I don't have. Ah, oh Lord, don't let you get sick. mọ́mì what is fọ́ọ̀mù ẹ̀ lọ́dún pa ọmọ ìṣirò rẹ̀ ọmọ ìṣirò rẹ̀ ọmọ ìṣirò rẹ̀ ẹ this it. okay three point oh. three point fifty okay three point what fifty million <laughs> oh, good. <laughs> ó ti wọlé. Uh-uh. jesus jesus ní sùúrù náà. ó ti wọlé. Mm ó ti wọlé ó ti wọlé ó ti wọlé ó ti wọlé it's million naira at the top gẹgẹgẹgẹgẹgẹ gègé ee mọ́mí mọ́mí is nine million. Lágbára o, àwa tá a jọ mọ̀ ọ́ lù a nífẹ̀ẹ́ ara wa pápápá ìyá ẹ̀ ti di mílíọ̀nìà lójijì ìwọ obìnrin tí ọlọ́run ń lò fún ìyá yìí mo fẹ́ bẹ̀ẹ́ lẹ́bẹ̀ẹ́ kan ìyá yẹn ṣe mistake kan o àwọn dnd ló lọ kó owó tó kọ́kọ́ fún àwọn ló lọ kó bá o wọ́n dẹ̀ máa dáyà yẹn padà sẹ́sẹ́ àárọ̀ ni o ẹni bá wákàyè òun bàjẹ́ tí ó bá rí kó lọ máa bá wọn ṣe kinní wọn yẹn ó máa rìn kúráúráú ni o wọ́n á gba gbowó ọwọ́ ìyá yẹn tán o three million eight hundred and fifty thousand yẹn ìwọ ọmọbìnrin bá mi fi ojú sí i fún ìyá yẹn ẹ jọ̀ọ́ máa bá mi share fídíò yìí bóyá dé ọ̀dọ̀ lady èmi náà dẹ̀ wà nọ́mbà lady yẹn kàn dandan ká sọ fún ìyá yẹn kí wọ́n bá ìyá yẹn invest owó yẹn ẹnìkan náà fún un ní building tó ní kó máa gbowó ẹ̀ lóṣooṣù tó máa fi kú ní ṣọ́ọ̀bù rádà lẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù èkó à owó ńlá ni o a máa gbowó yẹn lọ́dọọdún tó máa fi kú ìyẹn lòun yọ̀ǹda ṣọ́ọ̀bù fún so practically ọlọ́run ti yọ̀ọ̀yá ẹ̀ kó nù ṣẹ̀ but it is one out of one million graduate wa bá a ṣe ń ṣe wọ́n rè south west tá a bá rò pé bó ṣe rí nìyẹn kiri nàìjíríà irọ́ ni kò rí bẹ́ẹ̀ náà ti o pílánì táwọn ará náà ti ní fún àwọn ọmọ tiwọn ẹ jẹ́ káwa máa ṣàtakò kiri láìpẹ́ yìí ni gọ́fúnà Kano State ó dẹ̀ wo ṣùṣùn ó wo àwọn ọ̀dọ́ àtàwọn opó àwọn opó ti wá nàìjíríà nílẹ̀ yorùbá ẹlòmíì lọ́mọ méjì ẹlòmíì lọ́mọ mẹ́ta ẹlòmíì ọmọ kan ló ní single mother máa máa gbà kiri from pillar to pole ni ọkùnrin ò rẹ́dì láti fẹ́ wọn gọ́fúnà gọ́fúnà state kí ló kàn pẹ̀lú personal affairs àwọn èèyàn gọ́fúnà state wọ́n tún rí sí affairs wọn. Si ọ̀dọ̀ tí ò tí ì márì ó márì fún ó tún fún ní tí ó máa jẹ dọjọ́ kú àwọn opó tí wọn tí ì márì ó fi wọ́n lọ́kọ and that is Islamic injunction bí Islam ṣe kọ́ wa lóye ṣe yẹn ó make sure pé opó tí ò rọ́kọ fẹ́ tí ò tí ò sì lé ọkọ tó jẹ́ pé ọmọ kan ọmọ méjì ló bí ó kọ́ nẹ́ẹ̀tì wọn papọ̀ pẹ̀lú ọkọ tó rẹ́dì láti fẹ́ wọ́n dẹ̀ fi wẹ́dì fún wọn ó tún fún wọn ní nǹkan máa máa jẹ on top níjọ́ yẹn gangan fún wọn ní bẹ́ẹ̀dù fún wọn lóúnjẹ táàrí ó tún ṣẹ̀wá fún wọn ní iṣẹ́ fún wọn lówó èyí nìyẹn lẹ́ẹ̀kejì the same governor sin ó tún wá lọ kó gbogbo àwọn graduate táwọn graduate ti wá ń ru àrù òun wá kó gbogbo àwọn graduate ti ìlú tiẹ̀ nísìn tó jẹ́ graduate ó ní kí wọ́n lọ ṣe masters ní India kò ní yà yìí lẹ́nu pé ó tún rán wọn lọ Gambia Gambia l'African country mi ìmọ̀ cost tó ní kọ́ lọ ṣe Gambia tẹ́ bá dẹ̀ rí ẹnjìníà tó sán lórí jù ní the whole world India, Bangladesh Pakistan ni wọ́n wà quote me anywhere àwọn ni wọ́n lò fún constructions káàkiri tí àwọn India Bangladesh Pakistan bá bá wa lọ́wọ́ sí àwọn títì wa China ó ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ni ẹ lọ wọ àwọn asian countries India Pakistan Bangladesh ni wọ́n lò lórí construction lórí engineer wọ́n gùn tù bàjẹ́ gọ́fìnà Kano State ti rán àwọn ọmọ wọn nísìn asan Friday ó fún gbogbo wọn scholarship àwọn graduate wọn wọ́n value education àwọn tó kàwé lánàá àwọn ọmọ aláìkíyàé wọ́n value education ó gba ó fún wọn ní scholarship ní kọ́kọ́ ó tún fún wọn ní two two hundred dollar as upkeep bóyá bóyá eight thousand five hundred àbí three thousand five hundred students graduate ló kó ó kó wọn lọ lóyìnbó ní kí wọ́n lọ kọ́ kí wọ́n lọ kọ́ kán lọ rí ìdíkọ́sì wa kí wọ́n lọ kọ́ nǹkan máa fi wúlò fún north you can see northerners are moving at a at a at a at a speed uh, aeroplane speed ṣùgbọ́n àwọn tí wá ń bí báwọn ṣe máa enrich pocket tiwọn ló kàn wọ́n àti south gbogbo south generally àwa ń develop at a retrogressive way àwa ń ṣàtakò gbogbo ìgbà ni à ń bára wa jà ìyíbò bá yóò rajà èrò àwa ìwà ń takú àwa wọn ń lọ their moving we are there mo rí fídíò yẹn láàárọ̀ yìí òru ni mo rí fídíò mi dẹ̀ bọ́ lójú mi báyìí pé these are northerners inside the plane ó fojú ara ẹ̀ sí àwọn tó rán gan àwọn tó fi sí the program yẹn rí wọn wípé they are passionate about it they are doing it passionately ẹ jẹ́ kó jẹ́ ilẹ̀ Yorùbá kí wọ́n rẹ́ nìkan kó ṣe àmọ́ ọmọ ẹ̀ àmọ́ burú ọmọ ẹ̀ àmọ́ rẹ̀ ọmọ ẹ̀ àwọn tí wọ́n náà máa dáko sí eléyìí kó àwọn ọmọ northerners àwọn Kano ó kó wọn sínú plane ó rán wọn lọ ó ní kí wọ́n lọ kọ́ ẹ lọ tó ṣe kọ́ wá kẹ́ ẹ wá fi wúlò fún orílẹ̀-èdè kẹ́ fi wúlò fún ìlú wa ní Kano kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ti rí wa pé Yorùbá ń pariwo Yorùbá nation Igbo ń pariwo Biafra anytime la lè pín lóòótọ́ lóòótọ́ àwọn náà ya plan fún sílẹ̀ ṣáwà ní plan kí ni plan wa professionals mélòó ló wà nù wa these guys are going àwa ń ṣàtakò n tó yẹ ká rí àrí n tó yẹ n tó yẹ ká lò ká fi ṣàtẹ̀gùn àwọn làwọn làǹgbà tí ẹ̀jẹ̀ sí everyday la fẹ́ kó ṣubú i need láti wake up from our slumber ẹ jẹ́ má jẹ́ ká fi iná tu ká fi ẹ̀kọ́ tanná fúnra wa we need to sit down and think we need to talk senses to our brain mi ìrẹ́dì láti parọ́ fún yorùbá mọ́ lẹ ṣe rí mi tí mo jí padà lẹ fi rò pé bóyá àbí nǹkan ṣọgbẹ́ ní kò ṣe mí o tèmi yé mi o ẹ jẹ́ kí wọ́n máa ṣe bí ọmọ ta lórí pẹ́ká ẹ̀yẹ ẹ̀gẹ́ kìíní kan ẹ̀yìn náà rẹ́rìn ẹ̀gẹ́ kìíní yẹlẹ́fẹ́ ẹ̀ fèsì reality ọdún méjì tá a ti ń ṣe bọ̀ kí la rí kí la achieve pé kí la ti achieve tell me níbo lẹ bá dé maximum highest achieve so far ó nípa lọ fly drone ní eh, ìgbà tí wọ́n ṣe world meeting that is the highest mo and that is the way to register grievance and I commend that action since then what major action have we taken so far ìjà là ń bára wa jà bí ìtàn ṣe pè fún proof supremacy ni ẹni ẹlẹ́ni tó forí kó tó forí tó jìyà lọ́tún jìyà lọ́sí ó wà Germany ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló yọ́nú wàhálà tí ò pa síbẹ̀ even if not for his own sake ó yẹ kí yorùbá jókòó ká ronú ẹ wo gbogbo àwọn tá a pè ní leaders wa ibì kan náà ni wọ́n sùn tọmọ wọn dorí kọ ṣé kò yẹ ká jókòó ká bára wa sòdodo ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ gbogbo tó lọ ti lọ ẹ ò lè ní Tinubu ẹ ṣe Tinubu ṣe kínní kan it's not this is not the right time fún wa láti máa sọ yẹn in tó yẹ ká ṣe nísìnyí pé báwo la ṣe fẹ́ lu ọmọkùnrin láti àchífù tó yẹ ká náà àchífù lẹ Yorùbá ká dẹ̀ ká kí wọ́n bá wa pé gbogbo àwọn leaders wa ní tó tọ́ sí wa kán fún wa ní tó bá fi ránṣẹ́ sí wa kán fẹ́ àfi jíṣẹ́ ẹ wo àwọn ọmọ Kano nínú plane bá play kìíní yẹn kó dẹ̀ bá play wedding yẹn náà sí. Thank you.

owó tẹ́rí tí wọ́n ń fún wọn yìí two two hundred dollars ni òfẹ́ nìkọ̀ọ̀kan owó upkeep pé ẹ kàn fi ṣàpòrò débi tẹ́ ń lọ <laughs> ẹ̀yin gọ́fúnọ̀sì tiwọn ẹ wá wòran ẹ wá wo bá gọ́fúnọ̀sì náà ti ṣe ń ṣe àwọn ọmọ tiwọn àwọn ọmọ tí yìí ni wọ́n tọ́jú sàtífíkẹ́ẹ̀tì náà lọ́ọ́ ṣaláàrú lóyìnbó ṣé bí tẹ́lẹ̀ wọ́n lẹ́ni tí ò ṣe bí aláàrú lóyìnbó kò lè ṣe bí ajé tó ajé gbọ́rọ̀ lọ́jà ọba àwọn ẹni tí ṣe bí aláàrú lóyìnbó kọjá wọ́n jìyà wọ́n lọ yunifásitì wọ́n dé inú ọlọ́run tún padà sí nílẹ̀ yorùbá ẹ̀dẹ̀ lójútì ẹ̀wọ̀n tí náà ti ń fa àwọn ọmọ tí wọ́n ṣe kwakwaso ló lídìí yẹn o kwakwaso gangan làwọn yìí ẹ kwakwaso gangan ló lídìí àwọn olórí tiwa àwọn òṣèlú ńláńlá tiwa ẹni mélòó ló lè ṣerú eléyìí fọmọlọmọ ẹ ẹni mélòó nú yín ló ṣerú eléyìí rí scholarship ni wọ́n fáwọn ọmọ yẹn tó ń lọ ìlú òyìnbó yẹn wọ́n lọ kọ́ṣẹ́ wá tó máa wúlò fún Kano tó bá dọ̀la tẹ́ ẹ gbọ́ pé Kanu ti di ó ti di major major kìíní kan producer ẹ má jò yá yìí lẹ́nu o ń tọ́ lọ kọ́ ọmọ wọn wá ṣe ni ṣáà eléyìí àdéhùn ní wúlò fún lù ṣe é nílùú plan bẹ́ẹ̀ ní south west ẹ ṣe é nírú ẹ̀ south south south east ṣe é nírú plan bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ máa ṣàtakò kiri báyọ̀ bẹ́ẹ̀ pé pílẹ̀ kan wọ́n wò bá dẹ̀ wò ká gbàgbé kó mbẹ́. alkhairi saka domin na sani Thank you. eléyìí nísìn Cara, muka betul. The New Nigeria People's Party, Rabi Ukonkoso, in the company of other government functionaries, arrived in the state central mosque to witness the mass wedding Professor Sana Zahraddin, and Sheikh Amin Daurawa were among the Muslim leaders who led the wedding. The exercise was conducted across the 44 local government areas of the state. The next day, the grooms and brides converged on the Kano the Government House Open Theatre for a reception. Governor Abba Yusuf noted that the government supported the couple to ease the hardships the poor go through in the process of getting married the total of 1,800 couples we are celebrating today we are selected from all the 484 wards across the 44 local government areas of the state. There is no local government with less than 30 couples under this laudable program. The weddings were conducted with a payment of 50,000 naira dowry for each couple and 20,000 Naira startup capital. Some of the couples spoke to TVC. We are grateful to Governor Abba Kabir Yusuf for the gesture. May Allah bless him. Eh, I have been honored by the government through Governor Abba Kabir and Senator Rabi Kwankwaso. May Allah bless them. I am from Beachy local government. We are saying thank you to the governor. The government provided food items and some textile materials in addition to furniture to each of the couples. The event was witnessed by Senator Rabi Ukwankwaso, NPP's presidential candidate. Ẹ ní mo tó <laughs> àti wedding àti pípé travel tí governor yẹn àwọn travel lọ read course mo wá wo orí facebook mo rí comment it's training them to become uh, uh, boko haram it's training them to become wo pé ah some people have no brain it's marrying them off it's marrying them so that they will produce more children to become alumanjiri ah mo wò títí pé ó mà ṣe lára o lára gbogbo yín o àṣẹ àní ọ̀pọ̀lọpọ̀ kò ní láàkàyè rárá tó rò káwọn ọmọ má useless kọ́ má daṣẹ́wó kalẹ̀ sílùú ó wu ọmọge tó nídìí ọkọ ó wu ọkùnrin tó nídìí ìyàwó ó dẹ̀ so igi wọn papọ̀ ṣeéṣẹ́ tẹ́ máa máa ṣe má wọ̀rí northerners ò àwọn ò ráyé bí nǹkankan bá wà ṣe gbáyé rù bí àgbọn àgbọn fífọ́ ó lè jó lẹ lọkọ máa máa tà wọ́n dẹ̀ máa jẹ wọ́n máa mú ṣùgbọ́n ẹ̀rí wọn bí ó lè jágbọn fífọ́ ló máa gé kódà ó lè fi twenty thousand bẹ̀rẹ̀ business ní north ayé so rọrùn fún wọn bẹ́ẹ̀ mo ti gbé bẹ́ẹ̀ rí I went to Amadu Bello University kí n tó lọ sósú so it's not a big deal wọ́n lè fún hundred thousand hundred thousand táwọn máa fi bẹ̀rẹ̀ business bí tó bá nira very simple ní fáwọn lọ́hùn àwọn tó ti gbé north rí ẹ máa bá ń kọ́ sí kọ́mẹ́ǹtì bá parọ́ ẹni méjì ló wà nù staff mi bíbáyìí mẹ́ta tó jẹ́ pé Kánò ọ̀nà gbéragbà gbogbo ilẹ̀ mọ́ra bí làlàwà nọ́ọ̀tì ló gbé marketing manager wa nọ́ọ̀tì ló gbé ẹni wà nídìí maṣíìnì tó ń bá mi tẹ̀ lọ́tún lọ́sì nọ́ọ̀tì ló gbé wọ́n mọ ohun tí mò ń sọ yìí wọ́n jẹ́rìí mi pé life is so simple there tá a bá yọ ọwọ́ wàhálà ogun kò sí tó ta nọ́ọ̀tì tó níta with hundred thousand they will become millionaire má yí ìṣòwò papọ̀ rubbish làwọn èèyàn kọ sí comment wọn kàn rẹ́rìn ni eh, eh, gọ́fúnà tún dìde sí òtún ráwọn ọmọ wọn lọ nígbà tí wọ́n ń ṣe owó owó Emefiele àwọn sóò mú owó yẹn kó rọrùn fún àwọn ọmọ ìlú tí wọ́n débi wípé Central Bank gan ló lọ́ọ́ fi owó yẹn bẹ̀ wọ́n nílùú wọn ní north àwọn títí wa ẹ ẹ mo bá àwọn bàbá wa ṣe jìyà tó lórí owó kan tó ríṣẹ́ ẹlòmíì gbókùnso ẹlòmíì bínú kú lẹ́yìn táwọn kí àwọn àwọn central bank kó owó yẹn lọ bá àwọn ní north wọ́n tún fún wọn ní ó dìpẹ́ lórí iye tó bá ṣẹ́ wọ́n tún fún wọn ní minimum of ten ten thousand extra wípé o ṣe owó yẹn sówó tuntun báwo ni ìnàkí ṣe ṣorí tọ́bọ̀ ò ṣe báwo lọ́bọ̀ ṣe ṣorí tí náà kí ò ṣe kí ló ń ṣẹlẹ̀ sáwọn northerners kí ló ń ṣẹlẹ̀ sáwa westerners kí ló ṣẹlẹ̀ sí northerners kí ló ṣẹlẹ̀ sí southerners irú owó wo làwọn governors ti wá ń wá táwọn náà táwọn governors ti wọn ò wá irú owó wo làwọn senators ti wá ń wá táwọn senators ti wọn ò wá gbogbo constituency project wọ́n ṣe fáwọn north ṣán ṣe fáwọn bí gbogbo ẹ̀tọ́ tán bá fi rán wọn sí wa pé kí wọ́n fún wa gẹ́gẹ́ bí aṣojú wọn ò fáwọn bí wọ́n fáwọn lọ́hùn who is fooling who even if we separate tomorrow I need the ká pera wa jókòó ká bára wa sòdodo ọ̀rọ̀ otherwise ọlọ́mọdé máa garun wo wọn òdodo mo sọ fún yín so we need to think and talk to ourselves we need to face reality it's high time káyé paro fúnra wa káyé máa fi ẹ̀kọ́ tanná fúnra wa mọ́ i don't care about any money tó bá pé torí owó tí mò ń rí lórí youtube mo fẹ́ máa ṣe program ni màá ṣí èmi náà ṣì máa wà náà tó jọ parọ́ fún yín jọ and i often said it till today mi ò mọ tinubu rí o in fact mi tẹ̀ rò pé mọ̀ pé mo exist but i'm only using this my channel for the crusade for we yorubas ká jókòó ká rorí wa is it real is it true are we really going truly tá a bá lọ kí la fẹ́ lọ ṣe níbo la fẹ́ lọ báwo la fẹ́ ṣe tá a bá dọ̀hùn this is the right time for us to plan for it. ẹ bá ní má sọ̀rọ̀ yorùbá nation yín mọ́ keep quiet and be looking. ẹ fẹ́ o ẹ kọ̀ o Tinubu has come to stay and stay he must. àwọn region tó kù wọ́n lo ọdún mẹ́jọ that man will spend his own eight years and God will use him for the deliverance of Yorubas èyí nìyẹn lẹ́ẹ̀kejì àwọn olórí wa pátápátá they should be on their toes now torí pé ìlú ti ìlú ti gbín orí ti change I still have a lot to say but unfortunately eh, màá sì fẹ́ dúró ń bí ó likely kí iṣẹ́ ìṣì ní part two torí pé eh, orí òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ orí èké sòdodo ọ̀làdé yìí àfi ká bára wa sòdodo ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ ń tán sọ sí kọ́mẹ́ǹtì yẹn mo rí wọn pé ọ̀rọ̀ mi ò yé wọn ní tí mò ń ṣe yóò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ people think ìkànnì kúkú dolóṣèlú ká mọ̀ pé ó ti dolóṣèlú gan bẹ́ẹ̀ ni èèyàn ló sáà ń ṣòṣèlú bẹ̀tẹ̀ olóṣèlú ti tèmi kì í ṣe jẹgúdújẹrá if tomorrow if I go to that senate I'll be the first person or reps I'll be the first person to engage them on that vehicle tí wọ́n fẹ́ rà má dìde tí wọ́n ní pé ọgbẹ́ni is it because a lo opportunity láti wá represent àwọn èèyàn ṣé torí ẹ̀ la ṣe máa máa ra mọ́tò two hundred million tẹ́bi ń pa àwọn èèyàn ntẹ́mi fẹ́ tẹ́mi bá lọ ọbẹ̀ tẹ́mi máa ṣe nìyẹn olóṣèlú ti tèmi máa sòótọ́ ni mi wà nílò ju one time lọ torí wọ́n ní fún mi second time ticket wọ́n ní fún mi tíkẹ́ẹ̀tì lẹ́lẹ́kejì torí máa lò láti takù wọn throughout ni máa lo ipò yẹn àfi àfi tíjọba yẹn bá ṣe ìtọ́lọ́hún fẹ́ àti táwọn èèyàn fẹ́ so olóṣèlú tèmi dà nìyẹn o bẹ́ẹ̀ bá ní mo do léṣèlú mo di o bẹ́ẹ̀ bá dẹ̀ sọ pé mo ṣì wà lára yín sóbì yìí tí kò tiẹ̀ sọ fún mi páwọn ti extinct mi àwọn ò recognize mi mọ́ thank you sir for not recognizing me again ẹ ṣe o but I am not subservient to you to anybody to any one of you ẹ máa lọ bá yín bẹ ẹ máa dọ parọ́ fúnra yín ẹ jẹ́ kó máa sọ yín wí adéyìn iná náà iná yìí lálẹ́ tẹ́ńdà ẹ̀jẹ̀ tẹ́ńdà ẹ̀jẹ̀ máa tọ́ra yín let us face reality in tó yẹ ká ṣe ní ká ṣe ṣé ní gbogbo àwọn bàbá tí wọ́n tí bá ti Yorùbá jẹ́ lábẹ́lẹ̀ yẹn let us let us talk to them ọ̀pọ̀lọpọ̀ wọn ò nífẹ̀ẹ́ wa o mi ti ẹ̀ rí irí tó nífẹ̀ẹ́ wa nu wọn mi ì rí mi ì lè sọ páfẹ́ ní báyìí pa fáṣọrántì bàbá yẹn sòdodo wọn ní kó mórí wá káwọn bẹ́ẹ̀ ni payo adébánjọ ṣé bẹ́ẹ̀ sọ pé èso eh, yorùbá social political group ó lẹ pé afẹ́nifẹ́re wáyé tó fi jẹ́ tọmọ yorùbá bá dìde always na against it, wọ́n lẹ̀dí àpòpọ̀ máa tọ̀ nzéríbe ní 1993 ni go and look at history nígbà t'Awólọ́wọ̀ tó Abíọ́lá gbapò tí the same Afẹ́nifẹ́re liaise with aton zeribe tó dá ABN Association for Bastard Nigeria tó dá sílẹ̀ then I could remember the name I call both of them I, I was calling Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́bi I was calling ABN Association for Bastard Nigerians 1993 mo rántí dáadáa pé mo sọ bẹ́ẹ̀ because they against the candidature of of of, of Tinubu of Abiola always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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.